báptísì sínú Kristi nípa Joel Mokini Orekain. Ìrànlọ́wọ́ wo ni ènìyàn gba nígbà tí ó báptísì bí inú ènìyàn ti wà ní fipamọ́ nígbà tí ó bá ní papa àwọn ayé púpọ̀ wá tàbí àwọn ọ̀nà ti sísọ ẹ̀bùn ìgbàlá yìí ní májẹ̀mú tuntun. Ìgbàlà Máàkù é lọ sí gbogbo àgbáyé ó sì bá so ire fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́ àti pé ó ti baptisi kí ó lè gbàlà ṣùgbọ́n ẹni tí ó bá fi ẹ̀sìn yìí lé àdákẹ́ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ iṣẹ́. Pétérù sì wí fún wọn pé bí bá kí olúkúlùkù yín sì báptísì fún ìdáríjì àti kí ó gba ẹ̀bùn ẹ̀mí ẹ̀mí mímọ́, àwọn apọ́stẹ́lì, lókè, àwọn ìṣẹ̀fọ́, iṣẹ́, àti nísinsìnyí, wíṣẹ́ tí ìwọ fi dúró bí kọ́ṣe, kí o sì baptisi, kí o wé àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò, pípẹ́ orúkọ rẹ, Nótìn ẹ̀fẹ́, Nótìn tún fi ara níjọ́sìn, ó sì fi ara níjọ́sìn, ó sì fi ara níjọ́sìn, ó sì fi ara níjọ́sìn, ó sì fi ara níjọ́sìn, ó sì fi ara nílé fún ọ nínú, nínú ọ̀rọ̀ náà, pé kò yẹ kí ó wà fún ara rẹ̀, pé kò yẹ kí ó jẹ mímọ́ àti aláìléwu, ti fi ara ẹ̀ṣẹ̀ kúrò, kọ́ inú bí olùrìjì, nígbà tí a kò dára sílẹ̀ lẹ́ra, tí a ti wá pẹ̀lú rẹ, nínú ilé Ọlọ́run, dìde pẹ̀lú Kristi, kọ́, lókè bí àtúnbẹ̀rẹ̀, John dáhùn, ó sì wí fún pé, lọ́tọ̀ mo wí fún ọ, nítòótọ́, ní tí ó lè wọ inú rẹ̀ ní òtítọ́, nítòótọ́ kò lè wọ ìjọba Ọlọ́run. Báptísì sínú ikú Kristi. Rọ̀mú, baptisi sínú ikú Kristi. Rọ̀mú, baptisi sínú ikú rẹ̀. Fún gbogbo ènìyàn ní gbogbo àgbàgbọ́ nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Fún gbogbo ẹ̀yin tí a ti báptísì Kristi sínú Kristi tí ó wó Kristi jẹ́ pẹ̀lú Kristi, èso pẹ̀lú Kristi, gala lókè ìbú sínú Kristi, gala àti Rómù, lókè àkíyèsí, gbólóhùn nínú Kristi tàbí sínú Kristi jẹ́ pàtàkì púpọ̀ nígbà tí a bá ó inú Kristi. Àlẹ́ ìnáwó rí nínú Kristi, àti pé ó jẹ́ nínú gbogbo àwọn wọ̀fin tí ó ti bú sí fún wa pẹ̀lú gbogbo búsírúmi tí èmi ní àwọn ìbùkún Kristi. Rọ́mù, ó sì dá Kílíkì san gẹ́gẹ́ nípasẹ̀ oore fẹ́ rẹ̀ nípasẹ̀ ìràpadà èyí tí ó wà nínú Kristi Jésù. Rọ́mù, irú sì kí ara yín bí ẹni tí ó ti kú sí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n láyè sí ìkùn nínú Kristi Jésù. Rọ́mù, ètorí ikú àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn fẹ́ ìkùn ní enipẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Rọ́mù, nítorí náà, Ọlọ́run kò sì fún wa nínú Kristi Jésù. Rọ́mù, bẹ́ẹ̀ ni ẹni tí jẹ́ ara kan jẹ́ nínú Kristi, àti àti ẹ̀rí mú ara wọn sí ọkọ̀ lọ́kan nínú ara wọn. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó jẹ́ ẹ̀dá tuntun. Àwọn kan àti ti kíá, wò, àwọn tuntun ti wá, kọ́ ó ṣe ẹni tí ó mẹ̀sẹ̀ láti wá kí a bá lè di òdòlórùn nínú rẹ̀. Gal, kò sí Júù tàbí Greek, kò sí Ag tàbí ènìyàn fẹ́, kò sí kùnrin tàbí obìnrin, nítorí ìwù ní gbogbo ènìyàn nínú Kristi Jésù. Ẹ̀fẹ́, ẹ̀fẹ́, nínú rẹ̀, ẹ̀fẹ́, nínú rẹ̀, pẹ̀lú àwa ti gba ogun, ẹ̀fẹ́, ó sì gbé wá sókè pẹ̀lú rẹ̀, ó sì jókòó pẹ̀lú rẹ̀ nínú Kristi Jésù. Ẹ̀fẹ́ ní àṣẹ pé ní àwọn, jorí láti wá kí ó lè fihàn nú ọ̀rọ̀ inú rẹ̀, ní inú rere sì wà nínú Kristi Jésù, ẹ fẹ́, ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristi Jésù tí ó ti ga ju ẹ̀jẹ̀ Kristi, ẹ fẹ́, pé fẹ́, pé àwọn kèfèrí jẹ́ àjogún, àti àwọn akọrin ẹlẹ́gbẹ́ wọn, àti àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ tí ìlérí nínú Kristi Jésù nípasẹ̀ ìrere, ẹ àti ẹni tí a ní ìgboyà, àti ní ìgboyà nípasẹ̀ gbà nínú rẹ̀, fil àti pílẹ̀ ìgbà. Nítorí Olúwa tìkára rẹ̀ yóò sọ láti ọ̀run níwájú ariwo, pẹ̀lú ohun olórinà àti pẹ̀lú ìpè Ọlọ́run, àti àwọn òkú nínú Kristi yóò dìde, Tim, Paulu, apọ́stẹ́lì ti Jésù Kristi, nípasẹ̀ ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlérí yìí nínú Kristi Jésù. Titbol, ta ni ti gbà wá, ó pè wá pẹ̀lú pípẹ́ mímọ́, kì í ṣe gẹ́gẹ́ bí ìdí wa, àti ọrẹ ọ̀fẹ́ tí a fi fún wa nínú Kristi Jésù láti gbogbo láéláé. Jòhánù, àti nínú rẹ̀ kò sí ẹ̀ṣẹ̀. Jòhánù, òun láti lè mú àwọn ẹ̀ṣẹ̀ lọ, àti nínú rẹ̀ kò sí ẹ̀ṣẹ̀. Jòhánù ní fún wa pé Ọlọ́run ti fún wa ní ìyè ẹnìpẹ̀kun. Ìgbésí ayé yìí sì wà nínú ọmọ rẹ̀. Àkíyèsí àwọn ìbéèrè wọ̀nyí nígbà gbogbo béèrè lọ́wọ́. Ṣé mo ní láti baptisi láti lè ní ìgbàlà? Ó lè rọrùn láti fèsì tí a bá béèrè. Ṣé mo ní láti bí nínú mi àti èmi láti lè ní ìgbàlà? Ṣé mo ní láti rí àwọn ẹ̀ṣẹ̀ mi tí wẹ kúrò ní àṣẹ láti wà ní fipamọ́. Ṣèmọ̀ni láti jẹ́ ọmọ Ọlọ́run láti lè ní ìgbàlà. Ṣèmọ̀ láti wà ní fipamọ́. Ìdáhùn sí gbogbo àwọn ìbéèrè wọ̀nyí nìkan náà. ó jẹ́ nínú Kristi pé gbogbo àwọn ìbùkún wọ̀nyí ní gbogbo wọn ní fífún àti pé a baptisi sínú Kristi. Ìyẹn ni a wá sínú Kristi ní iṣẹ́ ti baptisi. Baptismu jẹ́ hàn ní pàtàkì fún ẹlẹ́ṣẹ̀ láti wà ní fipamọ́. Ó dára láti rántí pé ìgbésẹ̀ ti baptisi kì í ṣe ènìyàn ìṣẹ̀ṣe nítorí ní ó gba ìgbàlà. Dípò, ó jẹ́ bí a yóò rí ní apá kan ti ẹ̀kọ́ tí ó tẹ̀lé, ẹ̀bẹ̀ sí Ọlọ́run Ọlọ́run fún ẹ̀rí ọkàn tí ó dára nípasẹ̀ àjíǹde Jésù Kristi. Àwọn ìbéèrè ta ni àwọn tí ó jẹ́ onígbàgbọ́ tí ó yánilẹ́nu tí ó ti báptísì sínú ìrírun Jésù ti báptísì sínú ikú rẹ̀. Gbogbo nínú Kristi ti ní ìbùkún pẹ̀lú gbogbo àwọn ìbùkún tí èmi kíni láti ṣe láti wà ní ìfipamọ́ abala. Yẹ kí ènìyàn lóye pé ẹ̀ṣẹ̀ rẹ̀ jíjẹ nígbà tí ó bá báptísì. Bẹ́ẹ̀ ni fún àwọn wọ̀nyí nínú báptísì, ẹni tí ó fi ẹlẹ́ṣẹ̀ kígbe sí Ọlọ́run láti gba òun là iṣẹ́, àti nísinsìnyí kíni ìdí tí ó fi ṣe kí ó sì báptísì, kí ó sì báptísì, kí Ọlọ́run láti gba òun là iṣẹ́, àti nísinsìnyí sísí, kí ni ìdí tí ó fi ṣe kí ó ṣe baptisi, kí Ọlọ́run wọ́n sì bẹ̀. Ayé yìí fi hàn pé a ti baptisi láti rí àwọn ẹ̀ṣẹ̀ wa ti wé àti ní ìgbẹ̀sẹ̀yìn ti baptisi. A ń pè ní orúkọ Olúwa, láti pé orúkọ Olúwa túmọ̀ sí láti pé wá sí iṣẹ́. Wo ìpè lórí orúkọ ti Olúwa, ojú ìwé, ìbéèrè ní baptismu, kí ni a ń pè ní Olúwa láti gbà wá, láti wé àwọn ẹ̀ṣẹ̀ wa, ṣùgbọ́n tí a kò bá lérò ìwúlò láti wà ní fipamọ́, nítorí pé a kò rò ohun tí a ń ṣe, nítorí a rò pé a ti fipamọ́, a ti wà tẹ́lẹ̀ ní ọ̀ràn yìí. Báwo ni a ṣe lè pe Olúwa láti gbà wá? wa. Lóòótọ́, ìrími, baptisi jẹ́ iṣẹ́ tí a béèrè lọ́wọ́ Olúwa láti gbà wá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Èyí kì í ṣe láti sọ pé fún baptimu ènìyàn. Láti ní ìdánilójú, ó gbọ́dọ̀ sọ àwọn ọ̀rọ̀ jí díẹ̀ nínú. Olúwa gbà mí kúrò lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi. Dípò, ó túmọ̀ sí pé a ti baptisi wa fún ìdí náà. Bé bámù sí ìyẹn, àwọn alábára méjọ tí ó ti fi pamọ́ nípasẹ̀ omi ní ọkọ̀ náà. Baptisi báyìí ní báyìí, ìwọ kì í ṣe yíyọ kúrò nínú ara, tí mímọ́ láti ara ti ara. Dípò baptisi, ìyẹn gbà wá lọ́wọ́ ní àdúrà, ẹ̀bẹ̀ kan tí Ọlọ́run fún láti inú ọkàn wa jẹ̀bi ọkàn ọkàn ẹ̀ṣẹ̀ nínú ẹ̀yà tuntun ti International ní ilẹ̀ ẹjọ́ ẹnu òdodo tí ó dára sí Ọlọ́run. Bí ẹni pé nítorí a ti wà ní fipamọ́ àti ní ẹ̀rí ọkàn tí ó dára, dípò kí tàbí dáríjì àwọn ẹ̀ṣẹ̀ láti lè ní ẹ̀rí ọkàn tí ó dára. Ṣùgbọ́n ó jẹ́ nípasẹ̀ àwọn ìtumọ̀ mìíràn púpọ̀ jùlọ bí ẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí àwọn apọ́stẹ́lì èyí tí ó sọ̀rọ̀ nípa rẹ̀ bí nítorí pé nípa rẹ̀ jì nítorí pé dáríjì àwọn ẹ̀ṣẹ̀. Èyí dàbí pé kò ní gbólóhùn ọ̀rọ̀ tí ó rọrùn jùlọ láti túmọ̀. Yàsílẹ̀ múra ìṣe àsọyé yìí, àsọlé kọ̀dọ̀, ẹbẹ̀rù àti àìsùn ti ọmọ màlúù kan tí ó ní ti bàjẹ́, sọ fún mi mímọ́ ti ara, mẹ́lọ́mẹ́lọ́ sì ni ẹ̀jẹ̀ Kristi yóò wà tí ó nípasẹ̀ ẹ̀mí ayérayé fi ẹ̀mí ayérayé fi ẹ̀mí ayérayé fún arun kúrò nínú òkú láti ṣẹ́ fún ìlọ́nsìn. Rómù tàbí ògbó wa tí ó ti baptisi sínú Kristi, Jésù ti baptisi sínú ikú rẹ̀, iṣẹ́ dìde kí ó sì baptisi rẹ̀, kí ó sì baptisi rẹ̀, kí ó wé ìdọ̀tí láti ara, ṣùgbọ́n ẹ̀bẹ̀ sí Ọlọ́run tí ó dára nípasẹ̀ àjíǹde Jésù. Láti inú wọ̀nyí, a rí i pé ẹ̀kọ́ wa di mímọ́ nípasẹ̀ ẹ̀mí Kristi, àwa kan sí ẹ̀jẹ̀ rẹ̀, ikú rẹ̀, àti ní baptisi, a ké sí Olúwa láti gbà wá. Àwọn láyè mẹ́ta wọ̀nyí ní ìbámu dáradára. Ìgbà ìgbàlà sì wà ní báptísì, nítorí ó wà ní báptísì. Ọlọ́run jẹ́ ẹ̀rí ẹ̀rí ọkàn wa, ó mọ àgbélébù rẹ̀ tí ènìyàn bá báptísì, kò sì mọ̀ wa tàbí aláìgbàgbọ́ nínú òtítọ́ pé Ọlọ́run dáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. Dájúdájú, ó lè ṣe ìbéèrè fún ìdáríjì rẹ̀. Irú òye tí òye mú kí báptísìmù rẹ̀ kì í ṣe báptísì náà tọ́ka sí ní Pétérù, ìgbàlà, ìgbàlà, ìgbàlà, ìgbàlà, ìgbàlà, ìgbàlà, ìgbàlà, ìgbàlà, ìgbàlà, gbà wọ́n ìparí ní ìgbàlà ìdáríjì ti àwọn ẹ̀ṣẹ̀, èyí tí ó wá láti inú ara pẹ̀lú Ọlọ́run nínú Kristi, ni a fún nígbà tí àwọn kan wa. Mú kí sí sí Ọlọ́run tí ó dára fún èrè ọkàn tí ó dára. A ṣe èyí nígbà tí a bá baptisi. Ìkórìíra ní ìgbàgbọ́ kígbe sí Ọlọ́run láti tí òye jáde. Kọ́lọ̀ṣe, ọlẹ́lẹ́lẹ́, ọlẹ́gbàgbẹ́lẹ́, ẹlẹ́tọ́kọlọ, ẹlẹ́tọ́kọlọ. Fún baptismu wa, láti múnádóko a gbọ́dọ̀ gbàgbọ́ pé Ọlọ́run ń ṣiṣẹ́ láti jí wa sí ìgbésí ayé tuntun. Fipamọ́ wa, Lóòtù pé baptisi ní kígbe sí kankan láti gbà wá. Àti ìgbẹ́kẹ̀lé pé òun yóò dá lórí agbára mi, Kristi, pé orúkọ Olúwa, ẹ̀ka láti pé orúkọ Olúwa tún, sí láti pé ó wá sí iṣẹ́, ka ẹsẹ̀ kan nìyẹn, tẹ̀rẹ̀, àti ìhù, yóò ṣe àkíyèsí bí ó bá pé ní orúkọ Olúwa tán sí láti pé kan láti pé ìran ìbùkún ẹran Olúwa. Lẹ́yìn tí ó fi nípa iná wọn lé irun, gbogbo àwọn ènìyàn náà sì dànù, ó sì wí pé, “Nǹkan rere, Nabi ni.” Ṣùgbọ́n Naamani sì ó rò pé òun yóò wá jáde kí ó dúró ní òru Olúwa kan rẹ̀ lórí àwọn ayé àti fi ìdí mi múlẹ̀. Orin Dáfídì Orin Dáfídì ó jẹ́ iṣẹ́ rẹ̀ láàrin Dáfídì ní ijó àti ìbànújẹ́, mo sì pe orúkọ Olúwa. Olúwa, èmi bẹ́ la èmi mi lá. Orin Dáfídì Ǹjọ́. N ó pe, n ó pe níhàn Olúwa. Àìsáyà, ládédédé tọ́ga ní ìjìyàn. Ìwọ yóò sì pé fi àwọn iṣẹ́ jẹ́ kí wọ́n rántí pé orúkọ rẹ̀ rántí. Àìsáyà, kò sí ẹnìkan tí ó pé ara rẹ̀ láti jẹ́ kí ojú rẹ̀ kí ó mú ojú rẹ̀ kúrò lù wá àti pé ó ti fi wá pam sí inú agbára àwọn àìṣedéédéé wa. Ẹ̀gàn, mo pe orúkọ rẹ̀ Olúwa jáde nínú ihò tí ó kéré jù. Joẹli kele, Joẹli Olúwa láti fi ránṣẹ́ fún un. Sekariah, èmi ó sì mú apá kan kẹta nípasẹ̀ náà tún jẹ́ títúnṣe àti dínwó Olúwa láti fi ránṣẹ́ fún un. Sekariah, ń di akàn mi, ń ó dì wọ́n ládùn. Èmi ó sì pé ènìyàn mi, wọn yóò sì pé Olúwa nìkan mi, iṣẹ́, àti pé yóò wà láti kíá ní ẹnikẹ́ni tí ó bá pé orúkọ Olúwa lọ́kàn, yóò wà ní fipam, iṣẹ́, àti ní tí ó mú wá fún ìdí tí mú wá, fún ìdí tí mú wá, níwájú àwọn olórí àti di orúkọ rẹ̀. Romu, orí kan dín nítorí gbogbo ènìyàn tí ó pe orúkọ Olúwa yóò wà ní fipamọ́. Kọ́ríńtì, sí ilé Ọlọ́run, èyí tí ó jẹ́ ní Kọ́ríńtì, fún àwọn tí ó ti di mímọ́ Kristi Jesu, àwọn ènìyàn mímọ́, nípa pípẹ́ wa pé, pẹ̀lú gbogbo àwọn tí ó pe orúkọ Olúwa wa Jesu Kristi wọ́n. Àwọn ìbéèrè, nípasẹ̀ iṣẹ́ ti baptisi, ọ̀kan jẹ́ ènìyàn lẹ́sẹ̀. Mo pe Jesu ní Olúwa, àti Olùgbàlà, àti Olùgbàlà, àti àtìlẹ́yìn fún Ọlọ́run, láti fipamọ́, nígbà tí tí ó ti fi pamọ́ nígbà tí wọ́n gbàgbọ́ Jésù ní Kristi. Ẹ̀kọ́ ènìyàn ti di mímọ́ nígbà tí Ọlọ́run dáhùn fún ìdáríjì, wọ́n fún ìdáríjì nípasẹ̀ iṣẹ́ wọn baptisi, ìgbàlà wa láti gbépa pẹ̀lú Ọlọ́run nínú Kristi, láti pé orúkọ Olúwa túmọ̀ sí láti pé lẹ́yìn náà lórí irú iṣẹ́. Ọrẹ ikọ̀ ti ìdáláre kọ̀rọ̀ tí a ṣe nípa ìgbàgbọ́ béèrè pé ènìyàn lóye àti ìgbàgbọ́ pé ẹ̀ṣẹ̀ rẹ̀ jíjẹ nígbà tí ó baptisi, ó ṣe pàtàkì nítorí náà fún wa láti mọ kíni ìdáláre túmọ̀ sí láti ṣe ìrànlọ́wọ́ fún wa lóye ọ̀rọ̀ yìí. Ronú nípa ẹ̀sìn ẹ̀sìn ṣíṣe ti ara ẹni tí ó jẹ́ ẹni tí ó ń tí a rí apànìyàn àti pé ó tún sọ fún òwe yìí sí àwọn tí ó gbẹ́kẹ̀lé àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé inú tẹ́ḿpìlì olúwa lọ gbàdúrà sí ara rẹ̀ ọlọ́run àti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé èmi kò fẹ́ràn ènìyàn mìíràn swindlers aláìsọ̀tọ̀ àwọn panṣágà tàbí pápá bíi àpèjọ owó rí yìí mo yára lé méjì ní ọ̀sẹ̀ kan mo san ìdámẹ́wàá ti gbogbo àwọn tí mo gbà ṣùgbọ́n àwọn owó rí ogún dúró díẹ̀ nínú jìnnàjìnnà pápá jẹ́ kí ó gbé ojú rẹ̀ sókè sí ọ̀run ṣùgbọ́n ọlọ́run jẹ́ kí ó ṣe àánú fún mi ẹlẹ́ṣẹ̀ mo sọ fún ọ ọkùnrin yìí sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ tí ó fún ní ẹ̀tọ́ fún èkejì fún gbogbo gbogbo ènìyàn tí ó gbé ara rẹ̀ ga, ṣùgbọ́n ẹni tí ó bá ara rẹ̀ jẹ ga. A kìíní ó túmọ̀ láti ní ìdáláre, kìíní ìdáláre, ìdáláre jẹ́ ọ̀rọ̀ òfin. Ìdádúró ṣàlàyé ní ìyàsọ́tọ̀ ti olùmúlò, túmọ̀ sí gbólóhùn ìdájọ́, ìkéde ti apá ọ̀tún, láti ṣe tàbí sọ òdodo. Ìtumọ̀ ti àjàrà ti àwọn ọ̀rọ̀ májẹ̀mú tí ó sọ pé ó tọ́, ṣe àfihàn iṣẹ́ ti sísọ òdodo, ìdáláre idà. Ẹni tí ó ṣẹ́gun ni a ṣe kéde tàbí ọlá ti jẹ́ olódodo. Ọ̀rọ̀ Gíríìkì kan náà, ọkọ̀, òdodo. Gọ́wọ̀ ìkéde ènìyàn tí ó dálájẹ ohun kan náà, bí ọ̀tọ̀ jẹ́ ọkùnrin kan, ọkùnrin òdodo. Bóyá mọ̀ pé ní nìkan àti olódodo jẹ́ àwọn ọ̀nà méjì pàápàá túmọ̀ sí pé ó ti túmọ̀ sí láti ṣe nìkan bímọ kò ṣe nìkan kò ní ẹ̀ṣẹ̀ kò ṣe wá ní ìtẹ́wọ́gbà ní ojú Ọlọ́run. A gbọ́dọ̀ ti yọ àwọn ẹ̀ṣẹ̀ wa kúrò àti òdodo Kristi ti fi kún. Ìdáláre jẹ́ nígbà tí ọ̀daràn kò sì ṣe ṣàfihàn ńlá ẹ̀ṣẹ̀ nìkan tí àwọn ọ̀daràn ó ṣe ṣùgbọ́n tún sọ pé olódodo ní àkókò tí a wà ní fipamọ́. A lọ ìgbésí ayé wa di olódodo bí a ṣe ń dàgbà tí èmi sínú àwòrán Kristi. Ìdáláre jẹ́ ìyàsọ́tọ̀ iṣẹ́ Ọlọ́run nínú èyí tí ó jẹ́ òdodo fún wa ní òdodo Kristi. Òdodo méjì ló wà tí tí a tú sílẹ̀ ní ìfipò tàbí kálíjẹ, ó sì tú òdodo àti òdodo gba Filifis gẹ́gẹ́ bí òfin Farisi, inúnibíni sì ti ilé ìjọsìn, bí òdodo tí ó wà nínú òfin, àti pé ohunkóhun tí mo ti ka àríyànjiyàn ti gbogbo ènìyàn, àti pé mo lè rí ohun gbogbo, ṣùgbọ́n kò ní òdodo nínú rẹ̀, kò ní òdodo nínú Kristi, tí mo bá rí òdodo ti ara mi láti ọ̀dọ̀ Olúwa òfin, ṣùgbọ́n èyí tí ó jẹ́ nípa ìgbàgbọ́ nínú Kristi, òdodo tí ó ti Ọlọ́run wá láti ìpìlẹ̀ ìgbàgbọ́, òdodo tí a ké bí a ní ìdáláre tí ó ti fi bí olódodo nípa ìgbàgbọ́, nítorí pé a ṣe ìtọ́jú pé ọkùnrin kan jẹ́ láre fún ìgbàgbọ́ yàtọ̀ sí òfin. Rómù orí kọkànlélọ́nà ń kọ pé ọkùnrin kan kò bá dá àwọn iṣẹ́ ṣùgbọ́n nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù, pàápàá nígbà nínú Kristi Jésù kí a lè dá láre nípa ìgbàgbọ́ nínú Kristi kì í ṣe nípasẹ̀ àwọn iṣẹ́ òfin, nítorí tí nípasẹ̀ àwọn iṣẹ́ òfin kò ní láre. Galatian nísinsìnyí pé pé kò sí kan tí ó jẹ́ nípasẹ̀ òfin ṣáájú kí Ọlọ́run tó dájú fún ènìyàn olódodo yóò wà nípa ìgbàgbọ́. Galatian nítorí àwa tún ṣe ara wa tí ó tan ara wa, ó gbà wá gbé, ó kórìíra ara wa tí ó ṣe ìtara nípasẹ̀ Ẹ̀mí Mímọ́ tí ó dá ara wa wá sí ìsìtúnrán wa ní gidigidi olùgbàlà wa tí ó jẹ́ ètò nípasẹ̀ oore fẹ́ rẹ̀, a lè jẹ́ kí a mú àjọlẹ́ka gẹ́gẹ́ bí ìrètí ìyẹnipẹ̀kun. Nítorí pé àwa ní iṣẹ́ ìránṣẹ́ rẹ̀, èyí tí kíkún yẹ kí ó rìn nínú Éfésù. Díẹ̀ nínú àǹparí tí ó dá lórí àwọn kan wọ̀nyí, ìjìbá lọ́kùnrin fún fipam, wà ní àánú rẹ̀, àánú àti ọrẹ, fẹ́ àwọn iṣẹ́ wa kò gbé lọ́rùn sí òrèfé, ọrẹ̀fẹ́, lọ́rùn gbé wa láti gba ìgbésẹ̀ sí tirẹ̀, lọ́rùn fi àwọn ẹlẹ́sẹ̀ pam tí kò yẹ kí ó wà ní fipam, ọrẹ̀fẹ́ jẹ́ kò sí ohun rere àti tí a kò pé ní ìgbàlà nípasẹ̀ làálàá nípasẹ̀ gbà. Ìgbàlà jẹ́ ẹ̀bùn láti lọ́kùnrin. Ìgbàlà jẹ́ nípasẹ̀ gbà ìgbàlà ìgbàgbà jẹ́ náà tí a gba ọrẹ fẹ́ lọ́rùn. A nílò èsì ènìyàn fún ìgbàlà láti wà ní fipam. A gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Jésù bí Jésù robe ẹ̀ṣẹ̀ wa. Ó robe wa gẹ́gẹ́ bí náà sí ìgbàlà. Ìfipẹ́tipẹ́ ti Kristi márùn-ún ìgbóhùnsìn tí a fún wa. A kò ní fipam nítorí a dára jù, ṣùgbọ́n lórí àwọn ìsì ti ìṣe Kristi, baptismu, èyí tí ó gbà wá lóku. Báyìí báyìí, láti múnádóko, agbod jẹ́ ìpín bí ìgbà. Bíbẹ̀k ní ìgbàlà nípasẹ̀ baptisi yóò tún sí pé a dá wa láre nípasẹ̀ àwọn iṣẹ́ òfin àti kì ṣe nípasẹ̀ ìgbà. Àwọn ìbéèrè, ó pé ènìyàn olódodo òdodo ní àtẹ̀lé. Àwọn àjíǹde wọn láti omi ìwẹ̀nù ti baptisi tí ó yọrí sí ìyè ayérayé. Ènìyàn ń gba òdodo nípa ṣíṣe àwọn ohun tí ó dára fún àwọn mìíràn. Jẹ́ olódodo àti pé ó jẹ́ aláìmọ́ nìkan náà. Ènìyàn jẹ́ ìdáláre nítorí ọ̀fẹ́ pé ó ti gba ọlá nípa ìgbàgbọ́ àti pé kì í ṣe ti ara rẹ̀. Ó jẹ́ aláìlè nítorí oore-ọ̀fẹ́ pé ti Ọlọ́run kì í ṣe bí àbájáde ti àwọn iṣẹ́. Baptismu àti ìdáláre nípasẹ̀ ìgbàgbọ́. Baptisi sínú Kristi gbọdọ̀ wà ní ìgbàgbọ́ àti kò ní òye bí díẹ̀ nínú àṣẹ láìnídìí kan láti ìdánwò ìfẹ́ wa láti gbọ́ràn sí rẹ̀ nìkan nígbà tí bá baptisi Kristi ní òye láti jẹ́ ìgbàgbọ́ ni ó lè gbà pẹ̀lú Paulu. Ìdí tí ó fi hàn pé ìdáláre jẹ́ nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi. Ní pàtàkì, baptisi nílò bí níní ìgbẹ́kẹ̀lé nínú Kristi bí olùgbàlà. A. Paulu kọ àwọn ará Galakalia láti fihàn pé àwọn ọmọ wa nípa ìgbàgbọ́ Kristi àti òfin nípasẹ̀ ipasẹ̀ òfin nípasẹ̀ òfin lòdì sí ọ̀sẹ̀ òfin, pasẹ̀ òfin, pasẹ̀ òfin, tètè pẹ̀lẹ́nà, ọtí pẹ̀lẹ́, ìtìgbè pẹ̀lẹ́, ẹlẹ́ pẹ̀lẹ́, ẹlẹ́ pẹ̀lẹ́, àti pẹ̀lẹ́, àti pẹ̀lẹ́, àti pẹ̀lẹ́, àti pẹ̀lẹ́, bàtà bàtà pẹ̀lẹ́. Ó wà ní ọ̀sẹ̀ tẹ́tí ìdáláda nípasẹ̀ ìgbàgbọ́ nígbàgbọ́ nínú Kristi, pé apọ́sẹ́lì kọ̀rẹ́ pé, fún gbogbo ẹ̀yin tí a ti baptisi sínú Kristi, sínú Kristi, tí ó wọ Kristi jẹ́ pẹ̀lú Kristi, ṣùgbọ́n aláyè jẹ́ kedere nípasẹ̀ fún ọ ní gbogbo ọmọ Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi, Jésù, ẹ̀ṣẹ̀, tí ìtumọ̀ bá baptisi, kò ní ìgbàgbọ́ nínú Kristi, ó yóò jẹ́ kò ṣe pàtàkì sí àríyànjiyàn Pọ́ọ̀lù, tí ẹ̀ṣẹ̀ kò bá jẹ́ dọ́gbadọ́gba pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan tí kò ṣe pàtàkì àti àìrojú, nítorí lẹ́yìn náà, òun yóò ṣàfihàn ipò ìdálárí ní àfikún, ṣùgbọ́n apọ́sẹ́lì ní ẹ̀ṣẹ̀ tún ń kọ́ àṣẹ nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi, bí ó lòdì sí ìgbà ìgbàlà nípasẹ̀ òfin, òfin fi pamọ́. Nítorí náà, kí ni ìtúpa baptisi? Ó túmọ̀ sí díẹ̀, ẹ sì ju ìmí omi rọrùn nínú omi. Ó túmọ̀ sí ìgbàgbọ́ nínú Kristi. Kì í ṣe ọ̀kan, jẹ́ kí baptisi ní láti fi ìgbàgbọ́ nípa nípasẹ̀ ìgbàgbọ́ pé Jésù ní ọmọ Ọlọ́run. Ìmí ní ọ̀ramọ́ nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù tí ó fi ara rẹ̀ sí bí rúbọ fún àwọn ẹ̀ṣẹ̀ wa. Ti baptisi nìkan ni àṣẹ Olúwa, nìkan tí Ọlọ́run yàn láti ṣe ìdánwò ìfẹ́ wa láti gbọ́ràn. Kò rí bí ìgbẹ́kẹ̀lé nínú Kristi, bí olùgbàlà tí ó bá ní láti fi sílẹ̀ fún, nítorí Jésù pàṣẹ fún, kò yóò jẹ́ òfin, ṣíṣe baptismu iṣẹ́ òdodo tí a ṣe. Ṣùgbọ́n nígbà tí a bá rí baptismu láti jẹ́ onínúure ti Ọlọ́run tí ìgbàgbọ́ nípa èyí tí àwa ní ẹ̀nìjọ pẹ̀lú Kristi. Lẹ́yìn náà, ó di pẹ̀lú ọ̀rọ̀ Gálátítà tí ìdarí nípasẹ̀ ìgbàgbọ́ tí ó bá ti a pè ní ìgbàlógbàlà túmọ̀ ṣẹ̀tọ́ṣẹ̀tọ́ ti àwọn àṣẹ láìnídìí tí a fún ní àṣẹ àti ẹni tí ó gbọ́. Ìrìbọmi kò gbọdọ̀ wà níyà láti ìgbàgbọ́ nínú Kristi, láti gbà wá là, láti ṣe àṣẹ tàbí ìlànà tí ó dá lórí àṣẹ Kristi, láti ṣe ìdánwò ìfẹ́ ènìyàn láti gbọ́ pé ó jẹ́ ìpadàbọ̀ sí ìlànà òfin. Baptisika bí ìpànìyàn ti ìgbàgbọ́ nínú Kristi, bí ẹbọ ẹ̀ṣẹ̀ wa kò jẹ́ iṣẹ́ ti òfin tolófin. Ọ̀nà kan ṣoṣo láti dáàbòbo ojú rere dáradára bí pàtàkì pàtàkì sí ìgbàlà ni láti ní òye rẹ̀ bí ìgbàgbọ́. Ìyẹn ní ìgbẹ́kẹ̀lé lórí Kristi, agbára sínú omi. Àwa ní láti ṣọ́ra gidigidi láti má ṣe àtàgbà ìmọ̀ràn pé ìgbàgbọ́ yóò rí sí ìrònúpìwàdà àti ìrònúpìwàdà ń yọ ìrìbọmi àti báptísì bí iṣẹ́ ti ìgbọràn báyà lọ́tọ̀ àti yàtọ̀ sí ìgbàgbọ́. Tí ó ní ìrònú yóò jẹ́ òfin di báptísì, àwò Kristi pẹ̀lú Kristi, nínú Kristi tọ́ka sí ẹ̀sìn pẹ̀lú Kristi. Kristi, láti gbìyànjú láti jẹ́ ìdáláre nípasẹ̀ òfin, nípasẹ̀ ìtọ́sí, tàbí nípa ṣíṣe àwọn iṣẹ́ òdodo, ní láti dé Galafati. Èyí ni àríyànjiyàn Pẹgọ́ntì ní Galatia. Ní kúkúrú láti sọ àwọn ará Galatia láti ṣe ìdíyelé. Ìwúlò ti baptisi kò kùnà láti rònú rẹ̀ ní ipò rẹ̀ tí ó tọ́. Galatia fi baptisi hàn láti ní ìgbàgbọ́ tàbí ti ṣàlàyé tàbí àwòrán àwòrán nípasẹ̀ ìgbàgbọ́ wa nínú Kristi. Nítorí ẹbọ ẹbọ fún ẹ̀ṣẹ̀ wa, àwọn baptismu yọ nínú wa tí ń bọ́ sínú Kristi àti tí ó bá wọ Kristi, tí wọ pẹ̀lú Kristi, bọ́ nípasẹ̀ nípasẹ̀ Kristi, òdodo àti kìí ṣe tiwa wá. Ó wá sínú ìbátan sí ìbátan sí ìbáwọ̀ Kristi, bọ̀ nípasẹ̀ Kristi. Ìparí ìpàdé pàtẹ náà lẹ́tọ̀lẹ́tọ̀, ìpàdé kan ti ìpàdé kankan. Nítorí ti ọ̀rẹ́ pé, nítorí ti ọ̀rẹ́ ìfẹ́ ti gba kọlá nípa ìgbàgbọ́ àti pé kì í ṣe ara lọ́kàn. Kí ẹnikẹ́ni ní àbájáde àwọn iṣẹ́, kí ẹnikẹ́ni kí ó lè ṣe, yóò tún ṣe iléyá, yóò ti gbà wá là, kì í ṣe lórí ìpìlẹ̀ tí a ti ṣe ní òdodo. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ nípa àti tún nípasẹ̀ Ẹ̀mí Mímọ́, èyí yóò wà ní ìgbọràn sí àṣẹ, ṣùgbọ́n kò sọ nínú nígbẹ̀yìn ní baptisi. Àwọn kò májẹ̀mú, májẹ̀mú tuntun pé ó jẹ́ pàtàkì láti wà ní fífam. Ènìyàn jẹ́ ìdáláre kúrò lóko rẹ̀ nípasẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ tí ó wúlò kún. Ìrìbọmi jẹ́ iṣẹ́ ìgbà. Nínú Jésù tí ó fún ara rẹ̀ bí ìró tí ó wé ẹ̀ṣẹ̀ kúrò lóko ènìyàn. Ìrìbọmi jẹ́ iṣẹ́ ti ìgbọràn àti àti dí ìgbà nínú ìgbà. Nípa ìgbà wa àti gbẹ́kẹ̀lé nínú Kristi nítorí èrò fún àwọn ẹ̀ṣẹ̀ wa. Àwọn baptismu tí ó wà nínú orí. Ǹjẹ́ àwọn ìṣáájú wa tí ó gbọ́dọ̀ pàdé ní àṣẹ fún ẹnìkan láti baptisi? Bẹ́ẹ̀ni àwọn ìṣèwájú wa fún baptisi. Èyí àwọn láti Filipi àti ìṣúra ìṣ ó pé a nínú ọ̀nà apọ́sítẹ́lì lẹ́yìn tí ó Kristu bẹ̀rẹ̀ láti ẹ̀sáyà mo ti baptisi. Ìdáhùn Philip fi hàn pàtàkì tí ó bá gbà pẹ̀lú gbogbo kan rẹ̀. Ó lé, ó jẹ́ gbin tí ó kò bá gbà kò lè ṣe baptisi tí ó gbà sílẹ̀. Ìgbìmọ̀ ńlá tún jẹ́ kí ó hàn pé ó hàn gbangba pé àwọn gbà pé àwọn baptisi baba ń kọrin àti èmi mọ́ ta ni a ṣe láti baptisi. A ní láti baptisi àwọn ẹ̀yin nìkan, àwọn ènìyàn ń yàn tí ó pinnu láti tẹ̀lé Jésù àti kẹ̀k láti dó rẹ̀. Àwọn tí baptisi. Náà tí ọkùnrin jù àti ti ṣàlàyé, àwọn ohun ìní fún baptisi lè jẹ́ kí a lè gba àti ni láti lè baptisi ìyẹn ni tí a bá lóye kíni ìtún. Síbẹ̀síbẹ̀, nínú ayédèrú yẹn, ó lè jẹ́ ọ̀ràn láti gba ẹ̀rù ṣáájú kí ẹ̀sìn náà àti ní ṣíṣe bẹ́ẹ̀ lè fọ́jú tàbí kùnà láti tẹnu. Centrality ti ìrere ti Jésù Kristi, pàtàkì jẹ́ pàtàkì, pàápàá pàtàkì, asop láàrin àgbélébù Kristi, ìgbà bí ẹlẹ́sẹ̀ tí ó nílò olùgbàlà. Timoteo, ó jẹ́ aláyé ìgbẹ́kẹ̀lé tí ó yẹ fún gbígbani kíkún ní Kristi Jésù wá sí àgbáyé láti gba àwọn ẹlẹ́sẹ̀ kúrò, láti gba àwọn ẹlẹ́sẹ̀ dúró láàrin gbogbo ènìyàn. Pé ènìyàn kò lérò ìwúlò fún olùgbàlà, nítorí òun kò ní rí lára tí ó sunu, bóyá ó wà nípasẹ̀ gbí ìwà rere gbígbé, bóyá rẹ̀ kan tí ó pín pẹ̀lú tit, bóyá nípa kíkàkàrà èyíkéyìí, nínú ọkàn ẹnìkan wà lóye tí ó ti ṣe àti òdodo kúkúrú kan. Rómù, Rómù, bí áńgẹ́lì, Àìsáyà ti ó pé jípẹ́, àwọn ẹ̀ṣẹ̀ wa ti fi ojú run pam sí wa, ṣùgbọ́n kí nípa àwọn iṣẹ́ mi, ẹnìkan lè ìdáhùn sí padà, nítorí oore fẹ́ tí ó ti wà tí ó ti fi pam nípa ìgbàgbọ́ àti kì í ṣe ara yín, ó jẹ́ ẹ̀bùn kan, kì í ṣe ti àwọn iṣẹ́, kì í ṣe ẹnikẹ́ni yẹ kí ó sọ ṣògo, Efesu, Efesu, Efesu, Efesu gún. Àwọn mìíràn sọ pé, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá pa gbogbo òfin, ó ṣe ní ààyè kan, ó jẹ̀bi gbogbo. Jakọbu, ilẹ̀ agbéraga ènìyàn àti àìlágbára ènìyàn jẹ́ àwọn ìdènà tí ó tóbi jù sí ìgbàlà. Ẹni tí láti gbà pé ẹlẹ́ṣẹ̀ ni ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ti sínú àti pé kò lè ṣe baptisi láti ní ìgbàlà. Àwọn onílẹ̀ṣẹ̀ lè ìgbàlà láti lè ṣe ìrìbọmi kan, kò sí náà mìíràn, yàtọ̀ sí ikú rẹ̀ lórí àgbélébù. Jésù ní àǹfààní ṣètò àwọn ẹlẹ́ṣẹ̀ àti àwọn ẹlẹ́ṣẹ̀ ìràpadà. Ní Jòhánù, Jésù ṣàlàyé, mo sọ pé, èmi ni òtítọ́ àti ìyè, kò sí tí ènìyàn wá sì di baba àyàfi nípasẹ̀ mi, náà kan ṣoṣo tí a lè gbà fún ọkùnrin nípasẹ̀ Kristi, a tún kà nínú apọ́stélì. Mísípù mi kò sì wà lábẹ́ ti àkè láàrin àwọn ọkùnrin nípa èyí tí a gbọ́dọ̀ wà ní fipam, a kò lè wà ní fipam, nípa gbígbẹ́kẹ̀lé lórí Mohammed, Buddha, Judaism, àwọn ọkùnrin mìíràn tàbí ẹ̀sìn mìíràn, bẹ́ẹ̀ ni a kò lè pinnu ètò tí bí a ti ń ṣe lónìí. Jésù Kristi nìkan ni ó lè ṣàlàyé àwọn ipò fún ìgbàlà wa, nítorí ó san ọ̀wọ́ wa àti pé ó jẹ́ olùgbàlà wa nìkan, kò sí ọ̀nà mìíràn. Ohun tí Jésù ṣe fún ẹlẹ́ṣẹ̀ sì dá lẹ́bi. Nítorí náà, kí Jésù gbà láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ là. A Jésù di ènìyàn ṣáájú kí ó tó wá. Wọ́n ní Ọlọ́run, Jòhánù, Jòhánù, ó sì wà ní ìwọ̀npọ̀ pẹ̀lú Ọlọ́run líle kọ, kò lè rúbọ àwọn ẹ̀ṣẹ̀ ènìyàn. Ó dúró fúnra rẹ̀ fìdí. Wọ́n sì nu àwòrán àwọn ọkùnrin fìdí. Ṣùgbọ́n ó ti gún fún ìrékọjá wa, ó fọ̀ fún àwọn àìṣedéédé wa. Olúwa ti fi àìṣedéédé wa sí wa gbogbo. Àìsáyà, ó sì ṣe tí ó mọ ẹ̀ṣẹ̀ láti dé ẹ̀ṣẹ̀ fún wa. Ecok, nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Rómù, ní Kristi kú fún àwọn ẹ̀ṣẹ̀ wa. Nítorí bí Kristi ti kú, nítorí gẹ́gẹ́ bí àjíǹde ó kú, nítorí pé Kristi sì ara àìkọ́. Nítorí náà, ó ní àǹfààní láti fipamọ́ ní kíkún àwọn tí ó tọ Ọlọ́run nípasẹ̀ rẹ̀, nítorí ó máa wà nígbà gbogbo láti bèbè fún wọn. Ìbẹ̀rù fún àpẹẹrẹ, ó fi wá sí ìwà rere, ìwà rere lórí òkè, ṣùgbọ́n ẹ̀kọ́ yìí kò rádìtẹ̀. Ìyìnrere náà gbàlà ní ikú tó ń fẹ́ ti ikú Kristi, nítorí àwọn ẹ̀ṣẹ̀ wa, àìkòdù, àwọn orísun ìgbàlà wa ní ẹ̀jẹ̀ Kristi. Jí ohun tí Jésù ṣe fún wa ni a pè ní ìyìnrere. Ìtumọ̀ àwọn ìròyìn tó dára ní Máàkù. Jésù sọ pé lọ kí ó wàásù ìyìnrere fún gbogbo ẹ̀dá yìí tí ó ti fipamọ́, tí a kò bá gbàgbọ́ ìyìnrere, ènìyàn tí ó rí nínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kó lè wà ní fipamọ́, àyàfi tí ó bá fẹ́ láti mú okun fipamọ́ ti ìgbàlà. Kíni ìhìnrere, ìròyìn tí ó dára ti Jésù, kan fi hàn ìgbà. Ń pé òun Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wọn nípasẹ̀ ìfarahàn. Wọ́n sí ohun ìrònúpìwàdà àbálá. Kíni ènìyàn tí ó sunu gbúdú ṣe láti wà ní fipam? Sí ohun tí Jésù ṣe láti gbàlà rẹ̀. Àwọn ipò ti ìgbàlà kì í ṣe pàṣẹ fún nípasẹ̀ kan nínú àṣẹ tí ó di ilẹ̀ ti ìràpadà wa. Kristi ní ara Olùgbàlà, ó sì rọ̀ fúnra rẹ̀. Ẹbẹ̀rù, ẹbẹ̀rù, kò sí nǹkan kan nílé fífẹ́ àgbélébù díẹ̀ sí jù padà sí iṣẹ́ àtọ̀run olùgbàlà náà, ohun tí Jésù ṣe láti gbà wá ní ìpinnu. Nítorí náà, ohun tí a gbọ́dọ̀ ṣe láti wà ní fífipamọ́, kò sí ohun kan tí ó nílò fún àwọn ẹlẹ́ṣẹ̀ lè ṣe jẹ́ fún ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ àyàfi tí ó bá jìnnà fún ẹ̀jẹ̀ Kristi. Ìgbàgbọ́ fún àpẹẹrẹ ní agbára ránpẹ́, ṣùgbọ́n ẹ̀ Kristi jẹ́ rádíbẹ́wíwẹ́. Nítorí náà ìgbàgbọ́ jẹ́ ipò ìgbàlà, nítorí ó tún sí ìgbẹ́kẹ̀lé tàbí ìgbẹ́kẹ̀lé lórí ẹ̀jẹ̀ Kristi. Wo Johanu àti Romu àti Romu lọ́kùnrin fẹ́ràn jù tí ó fi bíbí rẹ̀ kan ṣoṣo tí ẹnikẹ́ni tí ó gbà pé yóò ní fipamọ́. Mú rẹ̀ ní lọ́kùnrin fún, ṣùgbọ́n a ó gbé náà sí orí àgbélébù ń kú fún àwọn ẹ̀ṣẹ̀ wa nítorí náà kò tán láti gbà pé Jésù lọ́rùn ní àlà ẹlẹ́ṣẹ̀ tún gbọ́dọ̀ gbà nínú nǹkan àgbélébù fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ìgbà tí ìgbàlà gbọ́dọ̀ wá ní ti lọ́rùn sì dá sí láti fi pam Kristi ni wa propitiation nítorí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ ìgbàdò wa ni fún wa àti àwa ní àti pé àwa ní àti pé àwa ní àti pé àwa ní àti pé àwa ń ṣe dáhùn sí nípasẹ̀ ìgbà agbóto ní ìgbà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ rẹ̀ tàbí ìgbà nínú rẹ̀ tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ ṣùgbọ́n kíni láti gbà nínú Kristi àgbélébù ó jẹ́ ìgbà pé ó kú kú fún àwọn ẹ̀ṣẹ̀ wa àti dáradára gẹ́gẹ́ bí ìgbẹ́kẹ̀lé bí ẹ̀ṣẹ̀ wa. Jésù kú láti ra ènìyàn rà padà kí ẹnìkan lè gbáralé tàbí gbẹ́kẹ̀lé ikú rẹ̀ fún ìgbàlá. Ìjìkẹ́ yìí lórí Kristi kan àgbélébù ní ìgbàgbà yípo ìgbọ́kẹ̀lé nínú òtítọ́. Jésù láti mú ìlérí rẹ̀ ṣe láti fi lábẹ́ àwọn ipò kan, àwọn ipò ara ń tàn sí ìgbẹ́kẹ̀lé nínú ikú rẹ̀ fún ìgbàlá. Ìgbàgbọ́ àgbélébù sí ẹ̀jẹ̀. Jésù kò kú jọ láti fi kan ṣe bí Olúwa tàbí bá ní ètí ẹnìkan ní ẹ̀ láti jìsìn fún wa. Ó kú láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ là. Nítorí náà ìgbà tí ó fi pangod tó ń sí ìgbẹ́kẹ̀lé lórí ẹ̀jẹ̀ rẹ̀ láìsí ìgbẹ́ ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ bí ohun ìgbà kò sí ìdáhùn tí ó ní ìtẹ́lọ́rùn sí Kristi bí kéré ẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ tí ó fi pangbod ní Jésù Kristi àti pé ó kan Jésù àgbélébù Jésù ní olùgbàlà ènìyàn kò ṣe gbẹ́kẹ̀lé Jésù ènìyàn ronúpìwàdà gbogbo rẹ̀ yóò ní gbogbo ènìyàn burish ó jẹ́ bóyá ronúpìwàdà tàbí parẹ́ ìyàn jẹ́ tiwa iṣẹ́ ti pẹ̀ta lọ́fàlọ́fàlà ẹlẹ́fipam a lè ní ìgbàlà ìrònúpìwàdà kì í ṣe bínú Kọ́ríńtì pé nítorí pé ìbànújẹ́ ìwà ìrònúpìwàdà fún ìgbàlà kí omi bá kájẹ ṣùgbọ́n níbànújẹ́ tí àgbáyé kíkan. Agbòdì jẹ́ kíkan wá láti dá ìgbé ayé láyè dúró àti bẹ̀rẹ̀ gbígbé nínú Ọlọ́run ń ṣe ìrònú kan wá pé a yóò ṣe ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo agbára wa àti pé èyí yóò fà wá láti fẹ́ láti wù ní gbogbo ọ̀nà lẹ́lẹ́kọ̀ọ́rùn nítorí ìfẹ́ rẹ̀ ti ṣepọ̀ fún wa. Nítorí èyí ni a kà nínú Jòhánù, a fẹ́ràn rẹ̀ nítorí ó fẹ́ràn wa a kọ̀ èyí kí ó fà wá láti ronúpìwàdà àti ṣe gbogbo ohun tí ó béèrè lù wá láti ṣe. Bí bẹ́ẹ̀ a kò fẹ́ràn Ọlọ́run. Jésù nínú Jòhánù, ẹni tí kò fẹ́ràn mi kò tu àwọn ọ̀ràn mi láti ronúpìwàdà tí ó wà ní ìpilẹ̀ṣẹ̀ pẹ̀lú dìm, ẹ̀yin àtijọ́ Jésù Kristi. Kristi bí Olúwa, a kì í ṣe nìkan jẹ́ o, pé Jésù ni Kristi, ń fọ́nrán àlàyé, gẹ́gẹ́ bí Pétérù ṣe ní Mateo, wọ́n á ní àní fún bídú wa. Tí o bá jẹ́rìí pẹ̀lú ẹnu rẹ, Olúwa Jésù àti gbà nínú ọkàn rẹ pé lọ́kàn ti jí dìde kúrò nínú ọ̀g, ìhù yóò wà ní fífàn. Rómù ask orúkọ rẹ gẹ́gẹ́ bí olùdarí wa, ní ẹni olórí ọ̀gá kan tí ó ní àṣẹ lápá lórí àwọn ìgbésí ayé wa. Jí gbogbo ènìyàn yóò ṣe ìjọ yìí, bí gbogbo ìsùn àti àwọn tí ó wà lìkùn àti àwọn tí ó wà lìkùn lókun bàbá Fílípì ni wọ́n bá fi sí jẹ ìgbàgbọ́ ìgbàgbọ́ àti ẹ̀bẹ̀ lẹ́sẹ̀ sí lókun fún ìdáríjì. Ó hàn gbangba pé láìsí ìgbàgbọ́ nínú Kristi Kristi gẹ́gẹ́ bí irú ènìyàn àti láìsí ìkà sí Jésù bí Olúwa, kò sí baptisi, kò lè, àti báyìí kò sí ìgbàlà. Nítorí náà kín ni ó gbọdọ̀ ṣe láti wà ní fífipamọ́? Ìrònúpìwàdà jẹ́ ní orúkọ Jésù Kristi. Jésù bí Kristi ti jẹ́ ọrẹ ẹ̀ṣẹ̀ ènìyàn. Nítorí náà ìrònúpìwàdà gbọdọ̀ jẹ́ ní orúkọ àwọn àpèlé Kristi mọ́. Gbólóhùn náà ní orúkọ Jésù Kristi ń tọ́ka sí kì í ṣe àṣẹ ti Jésù nìkan, ṣùgbọ́n nígbẹ́kẹ̀lé lórí rẹ̀ bí ẹbọ ẹ̀ṣẹ̀. Nítorí náà ìrònúpìwàdà kì í ṣe títan kúrò kúrò nínú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ìbátan sítan sí Jésù bí ẹbọ ẹ̀ṣẹ̀. Irú ìrònúpìwàdà bẹ́ẹ̀ jẹ́ èyí tí ó ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ èyí tí ó túmọ̀ sí ìgbẹ́kẹ̀lé nínú Jésù Kristi. Peter lọ àkọ́kọ́ púpọ̀ lórí Pẹ́ńtíkọ́stì tí ó yọrí àwọn olùtẹ́tísí rẹ̀ sí ìrònúpìwàdà, ṣùgbọ́n kì í ṣe ẹlòmíràn ní ìyípadà láti ẹ̀ṣẹ̀ tí ó wá, ṣùgbọ́n irú tí ó ti tán kúrò bí yóò já sí gbígbà ní kíkún ti Olúwa àti olùgbàlà, ṣùgbọ́n láti ìgbàlà, ìmú Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, ìgbàgbọ́ nítorí náà gbọ́dọ̀ wá pẹ̀lú ìrònúpìwàdà àti ìrònúpìwàdà gbọ́dọ̀ wà ní ìgbẹ́kẹ̀lé ṣáájú kí ọkàn ti dáhùn sí Kristi bí ẹbọ ẹ̀ṣẹ̀ rẹ̀. Ó nílò pé àwọn onígbàgbọ́ ìrònúpìwàdà wá ní baptisi ní orúkọ Jésù Kristi, àwọn apọ́sítẹ́lẹ́sì, ìbáṣẹ́mọ́ ti baptisi sí ìgbàgbọ́ nínú ìrọ̀rùn hàn bí ìkọ̀sílẹ̀ tàbí ẹsẹ̀ ìgbàgbọ́. Kìíní ìgbẹ́kẹ̀lé nípa ìgbẹ́kẹ̀lé nínú Kristi mọ́ àgbélébù ti hàn gbangba tàbí bólídìtì nípasẹ̀ baptisi èyí tí ó jẹ́ ìsìnkú láti inú omi ní orúkọ Jésù Kristi kìí ṣe nǹkan tí ó yàtọ̀ sí ìgbàgbọ́ tí a ṣàfikún ní ìgbàgbọ́ àti ìrònúpìwàdà ṣùgbọ́n ìfihàn ti méjèèjì. Nítorí náà Pétérù pàṣẹ fún àwọn olùṣọ́ ẹ̀yìn rẹ̀ láti ronúpìwàdà àti kí ó baptisi gbàgbọ́ ó sì baptisi ní orúkọ Olúwa àwọn àwọn apọ́stẹ́lì, ìparí, àwọn ìdáhùn sí Kristi bí ẹbọ ẹ̀ṣẹ̀ wa. Nítorí náà wọ́n jẹ́ asán, yàtọ̀ sí àgbélébùú, ọ̀jẹ̀ aláìlélẹ̀ àti àmìdélè láti de àwọn ipò lásìkòkò de Jesu bí ẹbọ ẹ̀ṣẹ̀. Àwọn ipò kì í ṣe àṣẹ díẹ̀ nínú fún nípasẹ̀ nípasẹ̀ àṣẹ kan láti ṣe ìdánwò ìfẹ́, láti ṣe ìdánwò iṣẹ́ lọ́sẹ̀ di ìyàn. Ó gbọdọ̀ jẹ́ kí Kristi kò fún ẹ̀bẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run àti nírètí ìgbàlà. Nítorí ikú Jesu lórí iṣẹ́, a pé lẹ́sẹ̀ náà kì í ṣe láti jẹ́wọ́ Jesu bí Olúwa, ṣùgbọ́n bí olùgbàlà. Àwọn ìbéèrè: Ẹnikẹ́ni ṣiṣẹ́ ìfẹ́ rẹ̀ láti gbàgbọ́ ìgbàgbọ́ nínú Kristi tí a ti fi ẹni láti kíní láti di fún ènìyàn láti ronúpìwàdà ń ṣàlàyé ìgbàgbọ́ ẹnìkan pé Jésù ní Olúwa àti Olùgbàlà jẹ́ kó wúlò pátápátá. Ṣe àǹfààní èyíkéyìí ní ìtara fún fún ìdáríjì tí o kò bá ní ìgbà pé ó lè tàbí jẹ́ ṣe ọ̀fẹ́ láti fi gbẹ́kẹ̀lé sínú rẹ̀. Ó yẹ kí ọ ǹjẹ́ kí a fi báptísì ṣe nípa ṣíṣe ń ṣe ń ṣe ń ṣe ń ṣe ń ṣe ń ṣe ń ṣe ń ṣe ń ṣe ń ṣe ń ṣe ìmásìn èèyàn dípò kí ó kan sprinkling tàbí tu omi sí wọn. Mo rò pé ìdáhùn sí bẹ́ẹ̀ ni àti ìwòyìn ni àwọn ìdìdí ẹ̀ ti dì. Kár Gíríkì tún sí baptisi tún sí ẹ̀mí baptismu wá láti Great barizo èyí tí ó tún sí dip maipa tàbí skalẹ̀. Àwọn ìwé ìtún lè fún àwọn ìtún mìíràn ṣùgbọ́n ní ìṣe àfihàn lílo ìgbàlódé èyí kò ṣe pàtàkì ohun tí kan tún sí ní èdè ti bíbélì. Àwọn ìtàn ẹ̀tún Greek ti àwọn kan bíbélì fi hàn baptisi tún sí ẹsẹ̀. Dayas lexicon lórí baptizos pé láti ń tèmí àti sínú ìgilọ́wọ́ tí ó lágbára tí ó lágbára sí ṣàlàyé baptizo láti mú wẹ́lẹ́mẹ̀dì ẹ́ tútù ní kíkún láìdẹ̀l àti fi tẹ̀lé abẹ́. Àwọn apẹja àti fífa ọ̀darí ìfọ̀síwé pàtàkì. R Májẹ̀mú tuntun àti èdè Yentis ni, ìyẹn ní Greek. A ó náà pé ti májẹ̀mú tuntun, nǹkan Gíríkì bapirizo tún, sí láti tèmi, ń tún, ágígírú tún, sí tùgà. Àwọn wọ̀nyí tí a lọ nígbà gbogbo àwọn kọ̀ kò ní ìpadà rárá nínú àwọn ìtàn. Ìyá sí lọ́rùn bá ti pinnu fún baptisi láti nísìn. Kọ́ Gíríkì rántí tàbí sis. Ọ̀rọ̀ Gíríkì yàrá yóò ti gba agbanisíṣẹ́, ń dípò ọ̀rọ̀ Greek. Ọ̀rọ̀ Gíríkì bá fi zọ èrí Bíbélì náà tí ó dára jù láti lóye pípasẹ̀. Bíbélì ní láti ṣe ìwádìí àwọn. A tí ó kà sí ní àfiwéra tí ó jẹ́ ju wọn sí àwọn orin ìgbẹ́kọ̀ náà náà èyí bí a ṣe kí ìtumọ̀ rẹ̀ ti hàn ní tàbí hàn tí a lọ kan tí a lọ kì í ṣe àtọ̀hún nínú nọ́pítìsì nǹkan náà tí a lọ nínú baptismu tí Jésù pàṣẹ fún gbogbo ènìyàn omi jẹ́ omi àwọn apọ́stẹ́lì dájúdájú kò sí ẹnìkan tí ó lè kọ omi fún àwọn òyìn láti wà ní baptisi bí baptismu nílò omi pope John àwọn ìpínlẹ̀ àti John àti pé ó wà ní ibomi ní ẹ̀nà nítòsí Sálímù nítorí omi pope wà dẹ̀rẹ̀ much water is not needed if only been sprinkled or poured but it is necessary for immersion kọ́ nínú àwọn ènìyàn baptisi wá sínú omi ìṣe wọ́n wá sí omi díẹ̀ Mateo orí kẹrẹlẹ. Lẹ́yìn náà Jerusalẹmu jáde lọ sí ọ̀dọ̀ rẹ̀ àti gbogbo ẹjọ́ àti gbogbo ẹjọ́ sí ìka Jọ́dánì. Inú wọn baptisi rẹ̀ ní ọ̀dọ̀ Jọ́dánì. Bí wọ́n ṣe baptisi fún ọ̀dọ̀ Jọ́dánì. Bí wọ́n ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ Jọ́dánì. Bí wọ́n ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ Jọ́dánì. Bí wọ́n ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Díẹ̀ nínú àwọn ènìyàn rò pé ìwẹ̀fà fa ìgò omi àti Filipi lọ díẹ̀ nínú rẹ̀ láti baptisi. Kì í ṣe bẹ́ẹ̀. Omi tí wọ́n ti baptisi àwọn ènìyàn gba ẹ̀fín tàbí tu. Ṣé wọ́n nílò láti lọ sí omi? Rárá, omi lè wá sí wọn nítorí kò nílò púpọ̀. Ṣùgbọ́n nígbà tí ènìyàn bá fín Pímọ́sì, wọ́n lọ sí omi omi dí, ìrìbọmi pẹ̀lú tí ó lọ sílẹ̀ láti jáde kúrò nínú omi. Dàmáàkù láti kọjá ní àwọn ọjọ́ wọ́n ti Jesu ti Galili àti pé Johanu bá Johanu ní Jọ́dánì lẹ́sẹ̀kẹsẹ̀. Ó jáde jáde nínú omi, ó rí ọ̀run tí ó wà ní sísí àti ẹ̀mí sì sọ̀kalẹ̀ sórí rẹ̀. Ǹjọ́ka bí àdàbà àwọn iṣẹ́ kà pé nígbà tí wọ́n bá baptisi nínú omi, rárá, ṣùgbọ́n baptisi ń ṣe ìrìbọmi jẹ́ ìsìnkú àti àjíǹde, possessions, láìsí pẹ̀lú baptismu, nínú èyí tí a tún dàgbà pẹ̀lú ìgbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹni tí ó jíde kúrò nínú òkú. Ṣùgbọ́n Rómù, nítorí náà a ti ìsìn wá pẹ̀lú rẹ̀ nípasẹ̀ baptisi sínú ikú, ní ìbẹ̀rẹ̀ pé Kristi jíǹde kúrò nínú òkú nípasẹ̀ ògo Baba, nítorí àwa pàápàá lè rìn ní títún ti ìgbésí ayé. Nítorí pé bí a bá ti di sísin lọ́dọ̀ rẹ̀ ní ìrísí ikú rẹ̀, ẹ̀san ni àwa yóò tún wà nínú àwòrán jíǹde rẹ̀ nínú baptisi. Díẹ̀ nínú àròsọ jẹ́ àmì kan ti ìsìnkú Jesu. Nítorí náà kò ṣe pàtàkì bí ó ṣe ṣe apá àwọn àpẹẹrẹ kan wà nínú baptisi. Ṣùgbọ́n báwo ni ìyẹn ṣe fihàn pé iṣẹ́ náà kò ṣe pàtàkì? Ṣé àwọn ọ̀rọ̀ náà sọ pé Jesu sin, ṣùgbọ́n kò ṣe pàtàkì bóyá tàbí kì í ṣe àwa sin wa? Ó sọ pé a ẹ̀sìn wa àti pé a jí ní baptisi, ẹni láti baptisi ni láti sin àti dìde. Lóòótọ́, àwọn àmì ṣe pàtàkì, pàápàá pàtàkì. Nígbà tí Ọlọ́run ni ó yan àwọn àmì náà, ta ni yóò gbà láti ṣe? Wo Rómù, orí kẹ̀dẹ̀kẹ̀lá, ọ̀tẹ̀lẹ̀, látọ̀tẹ̀lẹ̀, lọ́tọ̀lá, láti pàtàkì. Ǹjẹ́ èyí tí a bá ti kú pẹ̀lú Kristi, a gbàgbọ́ pé àwa yóò tún gbé pẹ̀lú rẹ̀. Ó mọ̀ pé Kristi ti jíǹde kúrò nínú ikú, kò ní kú lẹ́ẹ̀kan sí. Ikú kò pé tó kéré jù, nítorí ikú kú. Ó kú sí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan fún gbogbo, ṣùgbọ́n nígbèsí ayé tí ó ń gbé, ó wà láàyè sí Ọlọ́run. Pàápàá nítorí náà ro ara ara yín bí ó ti kú sí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n láàyè sí Ọlọ́run nínú Kristi Jésù. Nítorí náà, má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ jọ nínú ara ènìyàn rẹ, tí ó yẹ kí ó gbọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. Èmi kò gbàgbọ́ pé irú àgbékalẹ̀ bẹ́ẹ̀ àti èyí ní àwọn ìdí ti ìdí. Díẹ̀ nínú àwọn sọ pé, mo fi bá ọ sọ̀rọ̀ ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Díẹ̀ nínú àwọn sọ pé, mo fetí sí i ní orúkọ Jésù. Díẹ̀ nínú àwọn ṣàfikún wọ̀nyí nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ àti láti gba ẹ̀bùn Olúwa, àti láti gba ẹ̀bùn Olúwa, àti láti gba ẹ̀bùn Wíwá Mímọ́. Ní díẹ̀ nínú ilẹ̀ náà, baptisi ènìyàn ní ìgbà mẹ́ta, lẹ́ẹ̀kan ní orúkọ Bàbá, lẹ́ẹ̀kan sí ní orúkọ Olúwa Ọmọ àti níkẹyìn ní orúkọ Ẹ̀mí Mímọ́. Díẹ̀ nínú àwọn kò gbàgbọ́ pé ó nílò láti sọ ohunkóhun pàtàkì ni wọ́n nígbà tí ènìyàn bá baptisi lóye ohun tí wọ́n ń ṣe àti ìdí tí wọ́n fi baptisi. Ṣé ó ń ṣe nǹkan kan ní orúkọ mìíràn tí ń béèrè nípa àgbékalẹ̀ kan nípa lílo orúkọ ènìyàn yìí. Àwọn apọ́sítélì kò lè ta àwọn ènìyàn láradà àwọn olólùṣàládà tàbí ṣe àwọn iṣẹ́ ìyanu mìíràn bí orúkọ Jésù ṣùgbọ́n kò tún ṣe àgbékalẹ̀ rẹ̀ nígbà gbogbo àwọn apọ́sítélì pẹ̀lú Kírísítẹ́nì gbàdúrà ní orúkọ Jésù ṣùgbọ́n kò tún ṣe àgbékalẹ̀ rẹ̀ nígbà gbogbo àwọn apọ́sítélì evangelist Bíṣọ́àsù ti ṣe ní orúkọ Jésù. Lúkù, ṣùgbọ́n èyí kò túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní láti tún ṣe fún ìwàásù láti wúlò. Gbogbo àwọn tí a ṣe, a ṣe nínú orúkọ Jésù. Kọ̀lọ̀ṣe, ṣùgbọ́n èyí kò túmọ̀ sí àwọn ọ̀rọ̀ gbọ́dọ̀ tún ṣe nígbà gbogbo. Ó yẹ kí ó jẹ́ gangan. Ìwé Mímọ́ kò kọ́ni pé àgbékalẹ̀ kan tí àwọn ọ̀rọ̀ gbọ́dọ̀ wà ní sọ nígbà tí sì. A kọ̀ fún àgbékalẹ̀ àpẹẹrẹ ìdánimọ̀ kan ṣoṣo ní àwọn àpẹẹrẹ tí àwọn ìrìbọmi Bíbélì. Matthew ní Ace, orúkọ Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Àwọn iṣẹ́ ní Epilori, orúkọ Jésù Kristi. Àwọn iṣẹ́ ní Ace fún orúkọ orúkọ Jésù Olúwa. Àwọn iṣẹ́ ní A fún orúkọ Jésù Olúwa. Díẹ̀ nínú àwọn ìmọ̀ràn nípa kínní ní orúkọ ọ̀nà dáyà nípa àṣẹ nìkan àti àṣẹ. Ó ń ṣiṣẹ́ nítorí rẹ̀ ìgbéga ìgbélárugẹ rẹ̀. Ìsopọ̀ aláyé sínú agbára ìjìyà ìgbàgbàgbò kọ́kọ́ ọ̀rọ̀ àsọyé ti kárí ayé nípa ọ̀nà ìsọdimímọ́ sí O Flemington. Sínú níní ti àwọn ìbéèrè baptismọ̀ sí baptismọ̀ sí baptismo àìsà nílò lẹ́yìn tí a bá ti baptisi sínú Kristi. Ọlọ́run jí sílẹ̀ rẹ̀ sínú tuntun ti ìgbésí ayé. Ọkàn ní ìṣọ̀kan pẹ̀lú Kristi nígbà tí ó ọkàn tí ó kù sí ẹ̀ṣẹ̀, àti kí ó sínú ikú Kristi, ti wá ní òmìnira láti sin láàyè nínú Ọlọ́run nínú Kristi. Àwọn ọ̀rọ̀ tàbí àgbékalẹ̀ gbọdọ̀ wà ní ìsọfún baptismù ènìyàn láti sì